nígbà kan rí mo lérò pé a kì í gbóríyìn fún ara wa mo wá rin ìrìn àjò láti gbóríyìn fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń ṣe iṣẹ́ takuntakun mo wá bẹ̀rẹ̀ ètò kan tí à ń pè ní àwọn akọni orílẹ̀-èdè nàìjíríà láti gbóríyìn fún orílẹ̀-èdè yìí mo nígbàgbọ́ pé tí a bá gbóríyìn fún ara wa a máa ní èròǹgbà láti túbọ̀ ṣe iṣẹ́ takuntakun sí i pàápàá nípa ṣíṣe fún orílẹ̀-èdè yìí ipa tí ètò yìí ní lásìkò tí mo bẹ̀rẹ̀ ètò yìí àwọn ènìyàn ní à mo fẹ́ràn ètò yìí nígbà náà ni orí mi wú láti túbọ̀ tẹ̀síwájú sí i nínú ètò náà lórí ètò yìí oríṣiríṣi ẹ̀ka ló wà níbẹ̀ àkọ́kọ́ ni ẹ̀ka nípa àwọn akọni orílẹ̀-èdè yìí ẹlẹ́ẹ̀kejì ni oge ṣíṣe nítorí náà àwọn ènìyàn tiraka láti túbọ̀ ṣe iṣẹ́ sí i pàápàá jùlọ ẹni tí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ò bá ìyẹn ẹ̀ka alákọ̀ọ́kọ́ tí kò bá yé ó lè rí nǹkan dìmú nínú ẹ̀ka ìkejì ìyẹn ti oge ṣíṣe àwọn ènìyàn sì ń fún wa ní èsì padà nípa ètò náà eléyìí tí ó sì mú oríyá àti inú dídùn bá mi pàápàá jùlọ nípa ṣíṣe ètò náà kò rọrùn àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn ẹbí mi tó jẹ́ kí ètò náà tẹ̀síwájú ètò akọni orílẹ̀-èdè Nàìjíríà kò rọrùn láti ṣe pàápàá jùlọ eléyìí tí ó mú kí ìtẹ̀síwájú bá ẹ̀ka ti ìgbóhùnsáfẹ́fẹ́ eléyìí tí mò ń ṣe àwọn ìdojúkọ tí mo ní pàápàá jùlọ lórí ẹ̀ka yìí ni wípé àwọn tí ó ní ọpọlọ nínú iṣẹ́ nínú iṣẹ́ yìí wọn kì í gbóríyìn fún wọn nípa gbogbo ohun tí wọ́n bá ṣe a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó máa mú iṣẹ́ yín tó máa mú lọ síbòmíì tó jẹ́ wípé ọ̀tọ̀ ni àwọn tí wọ́n máa gbóríyìn fún kàkà kí wọ́n gbóríyìn fún ìwọ tó níṣẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni à ń kojú nípa àwọn irú àwọn nǹkan wọ̀nyí pàápàá jùlọ ìjọba wa ò gbóríyìn fún àwọn ọ̀dọ́ láti túbọ̀ tẹ̀síwájú sí nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò nígbàgbọ́ nínú pé a ní ọgbọ́n àtinúdá àwọn iléeṣẹ́ mi máa sọ wípé lásìkò yìí a lè gbẹ́ ẹnikẹ́ni o a lè gbẹ́ ẹnikẹ́ni síṣẹ́ ìjọba náà wàá ran àwọn ènìyàn lọ́wọ́ láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ tí wọ́n ń ṣe mo rántí nígbà kan mo fẹ́ fi ibì kan ṣe ibi ayẹyẹ tẹ bá rí oyè tí wọ́n ní kí n lọ mú wá ní ìpínlẹ̀ Èkó yìí náà ẹnu yá mi pàápàá jùlọ mo lérò pé àwọn òfin tó so mọ́ irú àwọn nǹkan báyìí ó ti pọ̀ jù mi ò lè lo ibẹ̀ yẹn ibòmíì ni mo ní láti lò nítorí mo sọ fún wọn pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o nítorí pé a kò tí owó púpọ̀ lọ mo fẹ́ fi kó àwọn ènìyàn jọ ni kọ́kọ́ fi gbafẹ́ ni o wọ́n sọ pé ah, òye táwọn máa ń gbà nìyẹn o kódà mo yá kúrò níbẹ̀ àmọ́ mi ò lè lo ibẹ̀ nítorí òfin tó so ibi ibẹ̀ yẹn pọ̀ wọ́n sọ wípé àwòye ah, táwọn máa ń gbà ní pàápàá jùlọ ó yẹ kí àwọn tó bá ní ọgbọ́n àtinúdá kí wọ́n máa gbóríyìn fún wọn gidi gan ni pàápàá jùlọ nípa ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn tó ní ọgbọ́n àtinúdá wọ́n jẹ́ àwọn ènìyàn tó yẹ pé wọ́n ní ọpọlọ tó pọ̀ jùlọ pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ yìí àwọn cameraman àwọn tó ń tanná sí gbogbo nǹkan tá à ń wò yìí àwọn tó ń gbóhùn sáfẹ́fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ni wọ́n ní ọgbọ́n àtinúdá àmọ́ a kì í dárúkọ wọn lásìkò tí a bá ń ṣe iṣẹ́ wa eléyìí tí ó sì burú jù àwọn tí ó ní ọgbọ́n àtinúdá náà wọ́n jẹ́ àwọn ènìyàn tó pé wọ́n jẹ́ ènìyàn ọ̀tọ̀ tẹ́ pé wọ́n tún lè kọrin tán tún lẹ́wà tí wọ́n tún lè fi nǹkan tí Ọlọ́run fún wọn tán lè fi hàn síta pàápàá jùlọ nípa ẹ̀ka mídíà yìí a ní àwọn atọ́kùn àti àwọn tó ń tọ́kùn ètò lóríṣiríṣi àmọ́ a kì í fi bẹ́ẹ̀ gbóríyìn fún wọn ṣárí pé àtúnṣe ti wá wà báyìí kí ìjọba ṣe àtúnṣe sí àwọn òfin wọn pàápàá jùlọ kí wọ́n máa gbóríyìn fún àwọn ọ̀dọ́ tó ń ṣiṣẹ́ ẹ̀ka mídíà yìí ẹ̀yin lẹ sọ wípé kí wọ́n máa ṣiṣẹ́ pé kí wọ́n má jẹ́ ọ̀lẹ àmọ́ kò rọrùn láti dá wà fúnrara wọn nítorí pé iṣẹ́ tó pọ̀ ni mo jẹ́ ẹnìkan tó wà nínú irú ipò bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ìjọba ẹ túbọ̀ máa ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti túbọ̀ lè dá wà fúnra wọn pàápàá jùlọ kí wọ́n máa fún ìjọba ní àwọn nǹkan tó ṣeé wò àti tó ṣeé gbọ́ sétí pàápàá jùlọ láti túbọ̀ mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ sọ àti pàápàá ẹlẹ́ǹkejì nǹkan tí mo wá fẹ́ sọ ni wípé nípa lílo àwọn ibi ilé ìgbafẹ́ tó jẹ́ ti ìjọba bóyá bíi ilé ìgbafẹ́ bóyá bíi park àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé tí ẹ ò bá ní owó lọ́wọ́ ẹ lè lo bẹ̀ kí ló fà á ṣé torí pé ṣé àwọn ibi tá à ń sọ yìí ṣó jẹ́ ibìkan tó yẹ pé àwa tá ṣẹ̀ṣẹ̀ ń dìde a lè lò tó jẹ́ ti àwọn èèyàn tó bá lówó lọ́wọ́ eléyìí tí ó yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣe àdínkù irú àwọn nǹkan báyìí pàápàá fún orílẹ̀-èdè wa àwọn ọ̀dọ́ ń tiraka láti mú ìyípadà bá orílẹ̀-èdè wọn pàápàá eléyìí tí ó máa ń mú kí ẹnu ya ìjọba fúnra wọn gan. mo sọ níbi ọdún díẹ̀ sẹ́yìn lórí ètò mi àwọn akọni orílẹ̀-èdè nàìjíríà àwọn ọ̀dọ́ mẹ́ta mẹ́ta ló wà ní orílẹ̀-èdè nàìjíríà yìí a ní àwọn ọ̀dọ́ tó lè mú ìyípadà bá orílẹ̀-èdè nàìjíríà àwọn ọ̀dọ́ ti ṣetán láti mú ìyípadà bá orílẹ̀-èdè yìí mo sọ rí nígbà kan pé àwọn kan wà tó máa ń ṣe àlàkalẹ̀ ètò nítorí àwọn kan wọ́n lè ro wọ́n lè jókòó wákàtí mẹ́ta láti sọ ìdojúkọ tí à ń kojú láì mú ọ̀nà àbáyọ jáde kì í ṣerú àwọn ọ̀dọ́ tí à ń wá nìyẹn àwọn ọ̀dọ́ tí a ní nísìnyí ni àwọn ọ̀dọ́ tó lè mú nǹkan tẹ̀síwájú pàápàá bí nǹkan ṣe ń lọ tàbí bí nǹkan ṣe ń bọ̀ pàápàá jùlọ hmm, mo tún ti dé pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ṣetán láti mọ ẹ̀tọ́ wọn láti béèrè fún ẹ̀tọ́ wọn eléyìí tó sì jẹ́ nǹkan tó ṣe kókó fún àwọn ọ̀dọ́ tí ò dẹ̀ sí ìyípadà kankan. orílẹ̀-èdè nàìjíríà tuntun tí mo fẹ́ rí ni orílẹ̀-èdè tí àwọn ọmọ tí kò ní nǹkan kan yóò jẹ́ nǹkan láyé láì mọ ẹnikẹ́ni láti lè fi ṣe nǹkan ẹlẹ́ǹkejì irú ẹ̀ ni eléyìí tí yóò gbóríyìn fún àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde pàápàá lẹ́ka ìyẹn ìdókòòwò láì jẹ́ wípé wàhálà máa wà fún wọn nítorí òfin tó sodo sí ìjọba tí ìrònú yóò tún bá àwọn ọ̀dọ́ irú rẹ̀ wípé báwo ni mo ṣe fẹ́ ní owó lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orúkọ mi ni ọ̀tẹ́kùnrin tómi mo dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà.